ga àṣírí ti tú o àṣírí ti tú àṣírí ti tú wọ́n ti sẹ́ni tí mọ́tòsọ́lá gbòòrò ṣá fún o wọ́n ti sẹ́ni tádì ṣá ń fún o ah, ah, kí ló dé ọmọkùnrin yìí gbé sọ́ọ́lẹ̀sì kí ló dé àdìsá kí ló ṣẹlẹ̀ gángan kí ló dé mọ́tòsọ́lá gbòòrò ṣá kí ló bùn ah, bàbá máa kọ́ọ̀tì ọṣẹ fẹ́ mi o ògùn alájẹ ń gbọ́ all our life you go cut soap for me níjọ́ tí máa mú yín tí máa dì yín mú báyìí tí máa dì yín mú ọlọ́ àwọn ìyàwó yín wọ́n nílé gbà yín lọ́wọ́ mi tí máa dì yín báyìí ẹ máa gọ́ṣẹ́ fẹ́mi o tọ́lẹ̀ ṣà ẹ ní kọ́sọ̀p fẹ́mi kẹ̀ ẹ wà níta ẹ tún ṣẹ̀rù balẹ̀ ọ̀gá àwọn ọ̀gá fúlàní ti pariwo síta àwọn láwọn òórùn sùn mọ́ kí ló dé ọmọ aládìkún ṣé kó máa lọ ọdún ẹ ṣáà yí kinní yẹn sókè fún wọn ni ẹ sókè fún wọn ni. Bino gas lamp ni ẹ̀ ń yí sókè àdìsá àwọn ọ̀tẹ́ ò ní gbádùn o ogun gbọ́ bọ́ọ̀lù ẹ̀fẹ́ ṣe tiwọn ibo náà fẹ́ kó gbà ọmọ o wà níta oríṣiríṣi ìbálò wa ní gọ́ṣẹ́ fèmí pàdípàdí jọ ní wá olóyè ẹ̀mọ̀ yẹn o ẹ wá gọ́ṣẹ́ fèmí na. kí n wà nínú ilé báyìí kó kí n máa fún àwọn ọ̀tá mi níta kọ́ máa lè sùn kọ́ máa lè yàgbẹ́ kọ́ máa lè tọ̀ kọ́ máa kó máa jẹnu yàgbẹ́ dáráyé ń gbọ́ àdìsá ó burú díẹ̀ o ọlọ́run àmọ́tẹ́ pé tiẹ̀ náà ń darí jọ wí ẹjọ́ fíjọ́ wọlé pẹ́pẹ́ tiẹ̀ ni wọ́n ń darí jọ wí wọ́n lágbèrè oníkú ń gbọ́ wọ́ yá. òwe àgbẹ̀rọ ni kú ń gbọ́ ọwọ́ tí gidi bá gbá rẹ̀ ló máa fi nà níbi tá a bá dé yìí ọ̀nà mine no go touch ground ọkàn yóò ní balẹ̀ ajé ògùn gbọ́ aláwọ̀ aláì lórí ọ̀rọ̀ fúnadé ẹmọ Ìgbòho ṣá we gather day olùbọ̀lá dúró sí tó bá pẹ́ tiwa lẹ́ bá ń darí jọ wí Sunday Igboho ṣiṣẹ́ fún Tinubu kò sí wàhálà kò sí wàhálà pàtẹ́wọ́ fúnra yín àbá Tinubu wọn ni kẹlẹ́ mú Sunday Igboho ṣé ẹ ti ṣe tán ṣé ẹ ti gbé net tó bá fi lọ mú Sunday Igboho àbí mọ́tò lẹ máa lò ẹ̀yin náà ẹ̀kọ́ tán àrètí kẹ́ ẹ̀kọ́ tán ni àwọn mú fídíò yẹn bọ̀ àwọn àgbààgbà náà ti bọ́ ta wọ́n ti pẹ́ nǹkan ní Sunday Igboho ṣiṣẹ́ fún wọn ló yẹ kẹ́ ẹ ti gbé ó yẹ ẹ lọ gbé ṣèbá wọn lọ́wọ́ ikú àwọn òṣèyàn ọmọ Yorùbá àwọn tí wọ́n pa Akíntọ́lá àwọn fámìlì wọn wà nínú ìwé ìtàn gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú Abíọ́lá tó wà lẹ́yìn ẹ̀ ó wà nínú ìwé ìtàn àwọn tí wọ́n bọ́jọ́ lọ sí Sunday Igboho náà àgbàgbé tiwọn náà àdẹ̀ ní gbàgbé wọn ọmọ Yorùbá wo ni wọ́n pa ní Nàìjíríà yẹn tí ò ní ọwọ́ ọmọ Yorùbá nínú ó yá ẹ wọlé lọ gbé Sunday Igboho ẹ ètè so aṣọ yín pọ̀ kẹ́ ẹ lọ gbé tó bá ní kí ló ṣẹlẹ̀ kẹ́ lórí yín wújú sí apá yín lọ kí wọ́n á play fídíò yẹn fún yín àwọn fúlàní lọ́kàn àwọn ò balẹ̀ o wọ́n láwọn ń gbàdíwú kọ́ báyìí ni o wọ́n lọ́kàn àwọn ò balẹ̀ wọ́n lọ́mọ ẹ̀yọ̀kan wà nílẹ̀ yorùbá wọ́n lọ́mọ ẹ̀yọ̀kan yẹn bí one billion ni o wọ́n lọ́mọ ẹ̀yọ̀kan yẹn ó dàbí worldwide ni o wọ́n ní fòrò àti fìtínà ló jẹ́ fáwọn o wọ́n táwọn bá ń yàgbẹ́ báyìí àdàbẹ̀ ni pé nìkan fa pọlọpọlọ àwọn látẹ̀yìn ni àdàbẹ̀ ni pé wọ́n fẹ́ fi ẹkùn àwọn fa àwọn bọ́ọ̀tà ni wọ́n lọ́bọ̀ kan wà nílẹ̀ yorùbá èmi ò mọ orúkọ ọmọ yẹn o tẹ́bá mi bá wa kọ sí comment section wọ́n lọ́bọ̀ ọ̀kan tọ́lọ́run fún ilẹ̀ yorùbá tí wọn ò mọ yìí ẹ̀ wọ́n táwọn bá ń rìn báyìí nísìn instead káwọn máa rí òjìjí àwọn kó máa tẹ̀lé àwọn wọ́n lọ́mọ tẹ̀bí ilẹ̀ yorùbá yẹn ádàbẹ̀ ni pé òun ló ń tẹ̀lé àwọn lẹ́yìn ni wọ́n ní táwọn bá ń sùn ádàbẹ̀ ni pé ó di eégún ó ń lé àwọn lójú oorun ni wọ́n ní sleepless night làwọn ní o ogun wọn pọ̀ ń fò bọ́ta ni pù pù pù wọ́n ń fò síta ni wọ́n ní kán gba àwọn o wọ́n ní Tinubu ò lè lọ sẹ́lẹ̀ kejì wọ́n láwọn ò fara mu kò tẹ̀ wá sí nǹkan tó kàn wá wáì tẹ̀fẹ́ rọ́pù Tinubu mọ́ Sunday Igboho wáì tẹ̀fẹ́ rọ́pù Tinubu mọ́ Sunday Igboho ibo ló ti jọra wọn bàbá Tinubu amọ̀bí tẹ́ ẹ gan sí o ẹ̀yin kàkọ́ tẹ́ ẹ gan sí àmọ́ o wọ́n ti ẹ̀ máa bú mi pé ẹ mọ bàbá Tinubu àmọ́ tí bá ní Tinubu is a smart person I will continue saying it àwọn èèyàn ní wọn ò wo bí tẹ́ smart sí pé smartness yín for your own selfishness ni selfish interest ti yín ni smartness ti yín you are smart na ẹ̀yin náà mọ̀wọ́ máàmù Sunday Igboho ni ẹ fi negotiate twenty twenty seven kalẹ̀ ẹ fi negotiate tó máa ní Sunday Igboho Tinubu ò ní lọ sí mi ẹgbẹ́ tẹ́ bá yẹ kí n lọ sí mi màá dẹ̀ ṣí Sunday Igboho kalẹ̀ sí yín àbí tẹ́ fi ṣe kàn yẹn ẹ fi negotiate ni ẹ wá rántí pé ẹ̀mí ni Sunday Igboho náà fi sọ́run. So ẹ̀jẹ̀ ló wà lọ́rùn ẹ̀ tí ò ní duplicate ẹ rántí pé Sunday Igboho níyàwó ní àwọn ọmọ inú inú ẹ̀ ṣáà ń bí àwọn pípù yìí inú ṣáà ń bí wọn ni ah, inú tó ń bí ewúrẹ́ tó ń fẹsẹ̀ halẹ̀ kí ló máa fọlọ́wọ́ ẹ̀ ṣe kò sí ní wọ́n máa fi ṣe bá Tinubu mo mọ̀ ọ́n mọ̀ ni mo gbé Ọbásanjọ́ wá àti Gowon àti ẹ̀yin náà bá Tinubu àtòlóyè Sunday Igboho ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin lẹ́ni ṣòtẹ́ ní ó wá kakuléètì ó lérí gbogbo àwọn ọmọ yorùbá pátápátá àtàwọn ọmọ yorùbá tí wọ́n fẹ́ yorùbá nation tí wọ́n mọ̀ọ́mọ̀ kó history kò ní school fún wa ẹ wọ ẹgbẹ́ mi ta lẹ́ ń wò yẹn ta lẹ́ ń tẹ̀ ń wò yẹn Ọbásanjọ́ àti Gowon nìyẹn Gowon bọ́ta ninety birthday kan náà ṣe ń jọ àbí eighty kíní kan ni wọ́n ṣe <laughs> Gowon bọ́ta ó ní èmi ni mo kọ̀wé bẹ̀bẹ̀ pé kí Abacha má ṣekú pa Ọbásanjọ́ dey play Ògúngbá dey play àwọn pípù yìí àwọn pípù yìí ah, ah, wọ́n ní agbára ó lóun lòun bẹ̀bẹ̀ kábàṣà máa ṣekú pa Ọbásanjọ́ ìjọ mẹ́rin ló kù tó fẹ́ lọ pa Ọbásanjọ́ tí Abacha fi jáde láyé àwọn kan láṣẹ́wó ló ló sakala máa ń bàbá. <laughs> mi ò sí níbẹ̀ àwọn kan láàpù ló ń jẹ bí wọ́n tó ti bá wa tó fún láàpù jẹ bí wọ́n kan bá wa họ́dẹ̀ wá bá àwọn wèrè tó wà ń bẹ̀ ń sìn ìtọ́ bá ti either way tí àbúṣà bá ṣe wà láyé Ọbásanjọ́ ò ní sí láyé o Ọbásanjọ́ ó ṣe kúre o ó ṣe bíre o ọmọ Ìgbò ni o ọmọ kàfàǹṣà ni o ọmọ whatever ó sì ń kílèmù ọmọ Yorùbá tọ́pọ̀ ọmọ Yorùbá náà ni fine bá yẹ pé ọmọ yorùbá náà ni that is to say ìran wa we are the best wọ́n yìí fẹ́ máa adopt wa mọ́ saudi adopt wa mọ́ kíní gbá adopt wa mọ́ wo because we are the best everybody want to be yorùbá now mo fẹ́ bèrè lọ́wọ́ yọba tinubu torí ẹ̀yin náà ti fẹ́ kọ ẹ̀yin náà ti ń kọ history báyìí o àwọn tó pa abiola wọn ti kọ history o àwọn tó pa bọ́lá ìgè wọn ti kọ history o ìrandíran wọn history ẹ̀ wà ńlẹ̀ o abraham adesanya àwọn tó pa history wọn wà ńlẹ̀ o bàbá awó lọ́wọ́ àwọn tó gbẹ̀mí lẹ́nu history wọn wà ńlẹ̀ o ó yá ẹ̀yin náà history tí yín ti join ni ẹ̀ o mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín ọmọ fúlàní mélòó ni olórí nàìjíríà tó jọmọ yorùbá pa àti rí díyà pẹ̀lú àbáṣà fídíò yẹn wà online ẹ bínú pé àwọn èèyàn ò tí ì kú tán àwọn tó jẹ́ àgbààgbà tó ní làákàyè tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa tí wọ́n nífẹ̀ẹ́ lẹ́ wọn even though many of them ò lè gbójú síta ṣùgbọ́n wọ́n ń ju àwọn fídíò kọ̀ọ̀kan síta táwa èèyàn dẹ̀ àwa tá a jẹ́ generation ti sìn tá à ń kíp ẹ̀dá ọmọ jẹ̀ ń sì tó ń bọ̀ àbí ti díyà tó ti ń sunkún gbà tó gbọ́ ìjọ ikú ẹ̀ tó náà fẹ́ lọ pa tó ti ń sunkún Abacha tó mú àkàṣìfò tó fún pé kó fi nu ojú ó yẹ ẹ sọ fún mi ẹ̀yin tẹ́ ń wò mí ibo ni tó ti sọ fún ọ wípé ọmọ Yorùbá kan di olórí orílẹ̀-èdè ó dẹ̀ pa ọmọ Fúlàní àwọn làwọn máa bẹ̀bẹ̀ ó ké tí nàìjíríà bá pẹ́ wọn máa bẹ̀bẹ̀ níbẹ̀ ni káde dádúró ẹni rọ èyí àgbàgbà wa yìí náà ni ẹ fẹ́ tún nàìjíríà ṣe ni ẹ fẹ́ tún nàìjíríà ṣe ni Dr. gayon gagos àbí kí lórúkọ wọn máa pílẹ̀ fún yín tẹ bá rí bí bàbá yẹn ṣe ń fẹ́ yìí fún bó ṣe ń fẹ́ fún tó pariwo tòó ẹ ṣàlọ́ rí dókítà o ìgbé kan ṣàlọ́ mú Sunday Igboho ni wọ́n á mú style wọ́n á ní wọ́n ẹ má fi tára yín gbọ́ bá Tinubu kí lè máa gbé lọ ká tó wá lọ sọ́dọ̀ yẹn já ṣẹ̀fẹ̀ dé because lè ní tó bá ní pé inú èèyàn ń dùn inú èèyàn ń dùn tó bá pọ̀ta ẹ̀ ń fẹ́ ju òun fẹ́ mú wà láì jẹ́ kí inú ẹ̀ máa dùn inú èmi ń dùn ni ọ̀nà mine no go touch ground ọ̀nà go explain explain explain explain tire no evidence tẹ bá ti ń bọ̀tà àwọn náà máa bọ̀tà àwọn máa fa Tinubu àwọn Ọọ̀ni of Ifẹ̀ àwọn máa fa gbogbo àwọn máa fa wọn báyìí ni ẹ̀yin bàbá yìí ó yá àárín etí ní fún Sunday Igboho bẹ́ẹ̀ tiẹ̀ wò pé ẹ̀mí ló wà lọ́rùn ẹ̀ ẹ lè sẹ́yìn òdì kẹyẹ wùwàkà kẹyẹ wùwàkà ẹ kọ ẹ gbọ́ ẹ ń fi Sunday Igboho negotiate kò sí wàhálà bẹ́ẹ̀ni tó ń parọ́ fún ọba mọ́ ẹni tó ń parọ́ mọ́ lọ́ọ̀kan ẹ pohun tó ń tán lọ́dún eégún ọmọ aláàgbà àfọwọ́ ràkàrà láti ìfì ìjẹ̀kọ ẹ̀ bá a lo twenty years níbẹ̀ ohun tó ń tan lọ́dún eegun ẹ̀ bọ́lẹ̀ wọ́n wá ṣe sandoro wọ́n á ṣe fún yín wọ́n á ṣe ṣégbè bá àdáyá wọ́n á ṣe fún yín tẹ́bàdàbídé pé wọn ò ní ṣe fún yín wọ́n á ṣe fún àwọn ọmọ yín àwọn ọmọ ọmọ yín àníkè kókó tó dì bẹ́ẹ̀ Elédùmarè ti gbalẹ̀ wá fún wa ẹ̀yin èèyàn mi ọmọ Yorùbá wo lẹ mọ̀ wípé àwọn wèrè yìí bẹ̀rù jọlọ́run tó dá wọn lọ ẹ bá mi kọ sí comment section ẹ jẹ́ ká gbàdúrà gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá nílẹ̀ yorùbá ò ní ṣeé ṣe tó bá lò mọ́ máa fìtínà wá nílẹ̀ yorùbá olúwa gbà wá lọ́wọ́ wọn irúmọlẹ̀ gbà wá lọ́wọ́ wọn àmúgbé pásítọ̀ wà kan yẹ kán ṣàdúrà fún wa bàbá ọ̀rọ̀ nàìjíríà ni mo gbé bọ̀ wá babalọ́wọ́ Tinubu babalọ́wọ́ Tinubu Tinubu sá ó bá fọ́ sí ọyọ ó bá fọ́ sí ọyọ ìgbà tí bàbá yìí kọ́kọ́ wọlé tínú mi dùn ìgbà tó wá yá wọ́n á lọ wọ́n fọ́tò bàbá yìí wọ́n á lọ wọ́n fọ́tò ọba fara òtí níbi bíbí náà wọ́n á pé fọ́tò wọn jọra wọn àgbàlá àyà mi ti ń já tuntun gbẹgbẹgbẹ yóò bì náà bàbá yìí náà fọkàn balẹ̀ yóò ní ọkàn balẹ̀ mọ́ ọkàn mi ti fẹ́ já ọkàn mi ti ta ọkàn mi ti fẹ́ ta kú ẹ̀ ló gbé mọ́ ó ti di four hundred ó ti lọ five five hundred kí ló dé ẹ̀rọ epo one litre ó ti di one two ó ti di one five kí ló dé àwọn ẹgbẹ́ gbogbo tó kọ̀pìlẹ̀ ìgbò tẹ́tẹ́ náírà ó ti di márùn-ún kí ló dé ó ti wá fifty olóko five five hundred ó ti di three five ó ti mọ four thousand kí ló dé bàbá wa ti mú owó bàbá wa ti mú owó ọkọ̀ balẹ̀ mọ́ pátì rẹ̀ ní ti fẹ́ jà kí ló dé títà ó pásítọ̀tì jọ yọ ó bá pásítọ̀tì jọ yọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní uk bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní uk ó ti wà ok bẹ́ẹ̀ ń wà ok bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní uk ó bá fọ̀tì yọjọ ó sísà yọjọ panilọ́wọ́ Tinubu panilọ́wọ́ Tinubu panilọ́wọ́ Tinubu panilọ́wọ́ Tinubu panilọ́wọ́ Tinubu panilọ́wọ́ Tinubu káni Nàìjíríà fẹ́ tó fẹ́ fi bí Tinubu múra ìdí náà bá fi Nàìjíríà fẹ́ mọ́jì máa wọn jìyà mọ́jì bẹ́ẹ̀ UK sí ma ok panilọ́wọ́ Tinubu panilọ́wọ́ Tinubu panilọ́wọ́ Tinubu. sọ ẹ ní o ti sú èmi gan olúwa o Elédùmarè o alálẹ̀lẹ̀ Yorùbá o ta ni Yorùbá ṣe tó fẹ́ fi Sunday Igboho mú wa olúmọdédùmarè gbà wá lọ́wọ́ wọn ìbáṣà àwọn gbogbo alẹ̀ Yorùbá ni tó fẹ́ fi ara Sunday Igboho mú wa Elédùmarè gbà wá lọ́wọ́ wọn gbà wá lọ́wọ́ wọn palẹ̀ Yorùbá fún wa palẹ̀ wà òkè palẹ̀ Yorùbá fún wa palẹ̀ wà òkè Nàìjíríà ta wà yẹn àwà òkè palẹ̀ Yorùbá fún wa ọmọ Yorùbá ń sá lọ sẹ́yìn òdi ọmọ Yorùbá ń kò lé Olúwa o ó yá ẹ gbóhùn àdúrà sókè ẹ rí i pé glasses mi ó jẹ́ glasses àwọn prophetess ẹ mo mọ̀ lo glasses yìí ni prophetess ìyàdúrà yorùbá wuyì jẹ́rí ọmọ yorùbá ló ń plan àti ìjàpá ègé nìyẹn everybody fẹ́ kú ọlé àwọn táwa mi bí gan àwa ókè tẹwà ókè mo wo eléyìí <laughs> mo tún wo eléyìí mo tún tọ́ ìtawà ni ìfúrọ̀ mi tó ń gbóná mọ́ mi lábẹ́ yẹ́n o bí àwa ókè níbí bí àwọn gan wà ókè ṣùgbọ́n pẹ̀lẹ́ ẹ̀kan sọ̀rọ̀ ju pẹ̀lẹ́ ẹ̀kan lọ ni ibi bí ṣì bẹ́tà nàìjíríà òtútù ọba àmú wa àtọríbọnú snow àtọríbọ gbogbo ẹ̀ tó tàbá ṣiṣẹ́ àmàrí sálárì gbà àmàrí twenty four hours light lò àti sáwá sẹ́yìn òdì àmàrí train àmàrí bọ́ọ̀sì security wà níwọ̀n bá bó ṣe mọ́ kì í pé wèrè kan wà kan wá wọlé a kàn pa anybody anyhow mo tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ question kan lórí àwọn tó máa ń pààyàn yẹn hmm. ah, àwọn fúlàní wọ́n ń ṣe ọmọlúwàbí táwọn yẹn bá wọlé tó bá pa àwọn èèyàn wọ́n ní foreigners ni wọ́n wọ́n ti sá lọ tó bá pè wọ́n nípa wọn pé àwọn wo ni wọ́n kí ló tí wọ́n ń pa àwọn èèyàn wọ́n ní illiterate ni wọ́n poverty ló fà tó wọn number one poverty ló fà àti illiteracy bẹ̀ tó bá ti pa àwọn èèyàn tó bá ní kọ́ lọ mú wọn wọn náà ti sá lọ tó foreigner ni wọ́n wọ́n kàn wọlé wọ́n kàn pààyàn wọ́n kàn lọ ni e, so <laughs> imagine ìlú wọn ti ń ṣe bẹ́ẹ̀ foreigners akọ̀ wò lú á dẹ̀ pa àwọn èèyàn á dẹ̀ lọ ẹja gbọ́rọ̀ lẹ́nu dókítà àánú dókítà yẹn máa ṣe yín o àánú wọn ṣe mí gbogbo ara ni wọ́n fi sọ̀rọ̀ ọ̀ ọ̀ àánú dókítà ṣe mí mà ṣe dókítà yẹn sọ̀rọ̀. twenty twenty three every day from this problem to this problem after that fuel subsidy they bring another bill okay, after that bill yeah, they eh, bring yeah, this eh. uh, six years ten one how how can you be the six uh, eh, years ten one you see a, spend uh, four years tenure for IG, which has not been done. Okay, what of the other thing? We join police to as a cadet to become as a IG? That one is zero. They can never become. This is not Bahari. Yes, I think Bahari is the same thing he did. He stayed people for 29, seven years. That is Burata, I mind you, that time, they cost twenty nine, Cost twenty nine, continue, cost thirty. You know, Combi Chief Army Staff, cost thirty thirty one, two, thirty three, thirty four to thirty six. You can see how they, and for purpose of you going to India, to become Chief Army Staff, or Chief of Army Staff, or Chief of the Naval Staff, that is fail. Now, this IG is the same thing we are this uh, six years tenure he failed because the president know he's not coming back yeah. he's not coming back wow. anyone is deceiving all those who are following you from the north say you will do it how can he do it you will do it wrongly when you remove twenty workers on parastatals they. 20, you will carry 18 for Yorubas. Oh. One from the Lord for 19 states with a Christian brother for 19 states. One. Then East, will give them one or South, South, one. Is that how they do the government? Which you support to balance it. You do not balance this government at all. And then, if you watch it very well, if you don't have any mission, why they go submit letter? In UK, say they need to do that? Why don't they arrest him? Why during Buhari he went for an exile? Why don't they arrest him? Why is he walking free? and the arrest happened. Fine. After this one giving seat at home. not man they can. So we want them to repatriate him and treat him. And also arrest him to ask him why was he submitted this letter? What is his mission? Who is his leader? Who is he working with? But he was not arrested. He's working freely and now they can with to DSS. Why? from them, I know this person means something. there is something, and people have to understand this. We have to. We cannot agree for this. I want Nigeria. We are unity. We, where you come from, Nigeria. There's nothing like sentiment. Nobody can bring sentiment. Then you come back with voting. We cannot. And nothing like six years, four years. We push you out. We bring another person because you go for vote. You protest during Jonathan for food, and Jonathan Sungulandele come back for the masses and reduce it. You people protest. They arrest the people who protest. And your your team, anybody who protests, they will arrest you. Me, I don't fear arrest. I don't fear to get. Tell them to kill me. I don't care, and I will I will continue talking till the day of the election. We will continue. I campaign for him. I campaign for Bola Ahmed Tinubu. I, I know what I miss. I lost my what I have. I lost some of my vehicle. I, I, I even go for a threat. So why must we not talk again for what? Are we prisoners? We are not in, even in head. We can't we will continue saying this thing. There's agenda, hiding agenda. People have to open their heart. This thing is not for Muslim or Christian. We, we are Nigeria. Look, there is no road from anywhere in Nigeria. This person want to give contract of 15 trillion. 15 trillion for his company they, they know it. All this credit, they are they loan they are collecting. Recover the the, the rain. That Jonathan uh, Obasanjo, eight years is Oga. General Obasanjo, eight years. Hmm? Uh, Jonathan, seven years. Hmm? Buhari, eight years. That is twenty-four years. In one year, not even go for two years. He have got he, do, he tripled the credit he collected from there, and he said there's. Uh, what reform from where the finance minister he carry he know nothing about finance. You only wearing cap You only good for paper making lecture not lecture when you do it practically and the central bank you carry you know nothing how can go central bank go and buy a vehicle of six vehicle uh, ten billion and you tell us say you are for reform reform for whom Your family and you are relation. Tell you just the reason. And if you want all the development, go to Lagos. You you not go to any other state in, in Nigeria, are we not Nigeria? Are we not one Nigeria? We vote. The only achievement we made is that uh, old national item. Is that what we need? When you don't have food on the table, can you remember the national item? <laughs> what are you talking about? yeah. Like, <laughs> <laughs> after this show bàbá ẹ lọ rí àbí kò ní kí n máa yí rí dókítà ṣé kò ní kí wọ́n lọ rí dókítà after this show ṣé bóyá ìdákọ̀ Sunday Igboho yẹn báyìí ẹ pé gbogbo sàn yẹn yọ jáde báyìí ni Sunday àgbà ṣé Sunday àgbàwo àgbàwo Sunday àgbàwo àgbàwo <laughs> tó bá sẹ́ mú mi aláàdìsá àdìsá <laughs> ẹ̀wọ̀n àwọn pípù yìí ìbọ̀lẹ̀dẹ iná wọn mọ́ náà mo ń béèrè lọ́wọ́ yìí ni ẹ̀yin tẹ́ ń wò mí ṣé kí Sunday Igboho yìí kọ́ máa yí sókè díẹ̀ sí àbí kan yí wálẹ̀ Sunday àgbáwò Sunday àgbáwò àgbáwò sálẹ̀ àgbáwò tó ń fa sẹ́mu mi ẹ dákun gbogbo tó sọ kalẹ̀ yìí nísìn Tinubu yọ twenty parastatus ó mú etí ọmọ Yorùbá ṣé ìyàwó Sunday Igboho wà lára àwọn tó mú ṣé àwọn ọmọ Sunday Igboho wà lára àwọn legislation legislative àbí legislator Tinubu ṣé Sunday Igboho fúnra rẹ̀ wà lára àwọn sínẹ́ẹ̀tì àbí minister ní Sunday Igboho jẹ kí ló kan Sunday Igboho nínú gbogbo tó wà lẹ̀ Àkànbí lọ yá owó owó tí Tinubu yá àti tábàṣà yá ẹni gbogbo ẹlẹ́pàá àti tí Jonathan yá gbogbo ẹlẹ́pàpọ̀ ẹni kò tó ìtì Àkànbí Tinubu yá that is why he is called ọmọ olódó idẹ his name is Àkànbí ọmọlódò idẹ kò kí ń ṣe Jonathan kò kí ń ṣe Buhari ọmọlódò sledgehammer <laughs> ọmọlódò ṣe pé àkànbí ọmọlódò idẹ ni mo wá sọ di àkànbí ọmọlódò orin ṣùgbọ́n báyìí nísìn ó ti di àkànbí ọmọlódò sledgehammer ó ti lo idẹ fún yín kó tó wọlé nígbà tó wọlé ó lo ọmọlódò irin lọ́wọ́ yìí tó ti gbé irin yẹn ó ti wá ṣe ní sledgehammer as time goes on ẹ̀wọ̀n ẹ̀ kó ṣọ́ọ̀kì yìí o. ó lè padà di ọmọ olódò olúmọ rock tó yẹ pé wọ́n máa fi kọ̀ǹténà já òkúta olúmọ lẹ́yìn lórí báyìí ni ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má jẹ́ kọ́kàn ẹ má jẹ́ kọ́kàn yín tí ìrú sókè because ọkàn yín ò ní balẹ̀ ọ̀nà amáì no go touch ground ẹ bá mi sọ fún wọn pé ọkàn wọn ò ní balẹ̀ ọkàn yín ò ní balẹ̀ gbogbo ẹni tó bá bomi sẹ́nu báyìí kó ló máa fẹ́ náà tó bá bomi sí èèyàn ò ní bu àkàmú gbóná sẹ́nu kó rojọ́ kò pọ́síbù kó bu ẹ̀kọ́ gbóná sẹ́nu kó lọ fẹ́ rojọ́ kò pọ́síbù ẹ lè fi ejò sórí òrùlé sùn ṣùgbọ́n ẹ lè fi iná sórí òrùlé sùn fìtínà tẹ́ ẹ̀ ń fìtínà àwọn ọmọ yorùbá iná lẹ fi sórí òrùlé ọkàn yóò ní balẹ̀ ẹ̀ ní lójú oorun àtẹ̀yìn àtàwọn yorùbá tó papọ̀ mọ́ yín tí wọ́n ń dà wá láàmú ọkàn yóò ní balẹ̀ ṣé Sunday Igboho nìkan yọ eighteen para starters kójọ́ ọmọ yorùbá àwọn yorùbá yẹn tí Sunday Igboho lórúkọ wọn adéyẹmọ wà ní orúkọ wọn. ẹ wá ń fẹ̀ fún ẹ wá ń ranjú ẹ wá ń ṣe fọlà ẹ ń ṣe fòlò ẹ ń pariwo ariwo kí lẹ̀ ń pa ṣé nàìjíríà jẹ́ ẹyọkan ni why ten force wà papọ̀ why ten dá wa papọ̀ ṣé ẹyọkan ni nàìjíríà are we one ṣáàjọra wa ni àjọra wa lédè àjọra wa láṣà àjọra wa níṣe ẹ jẹ́ ẹ bá ti dáńdó tap tap send ẹ bá mi dáńdó tap tap send kẹwé eighty dollar jẹ́ ẹ má gbàgbé láti lo promo code mi abiola tts ní àkọ́kọ́ tó bá kọ́kọ́ fẹ́ ju owó sílẹ̀ bá mi lórúkọ mi ẹ jọ ẹ wá ń pa àwọn yorùbá nípakúpa and you want us to continue like that ká máa ṣe bọ̀yì bọ̀yì sọ̀ngọ́mú sùngúnú ká máa ṣe tẹ̀lé yín lábẹ́lẹ̀ kò sí ní tó jọ enough of this gbogbo wèrè tẹ́ ẹ̀ ń ṣe pẹ̀lú wa it should be enough ó ti sú wa a kì í ṣe nǹkan kan náà Tinubu yáwó ó ṣe kan Sunday Ìgbòho ẹ̀dẹ̀ sọ̀rọ̀ nípa lẹ́tà ṣe bẹ́ẹ̀ lè sọ pé Nigeria news papers wọ́n ní lẹ́tà sí Sunday Ìgbòho gbé lọ sí kí lórúkọ ẹ̀ ten Downing Street lọ́dọ̀ UK kí lórúkọ ẹ̀ wọ́n ní kò ṣiṣẹ́ àbí wọ́n ní wọ́n recognize ẹ̀ okay àwọn newspaper yín gbé àwọn bloggers yín gbé àwọn radio station yín gbé ẹ̀yin náà bọ̀ta ẹ sọ̀rọ̀ ẹni wọn recognize ẹ ok fine gbà tí wọn recognize oṣù tó wá jẹ́ ṣòro fún yín báyìí kí ló jẹ́ kí ló wá jẹ́ kó jẹ́ ìnira fún yín báyìí hidden agenda wà ẹ̀yin náà ní hidden agenda nígbà kan Abacha kò plan ogun gbà tí Buhari débẹ̀ kò máa mú àwọn ọmọ Yorùbá kó lẹ̀ díẹ̀díẹ̀ wọn ò dá àwọn Boko wọlé kò sí bọ́dà kalẹ̀ kọ́kọ́ máa wọlé kọ́ máa pààyàn náà ẹ sọ fún wa dènídàkẹ̀rẹ̀ ṣé Tinubu sí bọ́dà òun fún wa Tinubu ò sí bọ́dà Sunday Igboho lẹ́yìn odi so what else lẹ fẹ́ kí ni tẹ́ ẹ fẹ́ dey play una mind no go touch ground ọkàn yóò ní balẹ̀ six years tenure four years tenure kí ló kàn wá ń bẹ̀ kí ni tó kàn wá ṣáà àwa máa ń ṣe politics ni mo kàn fẹ́ kẹ́yìn àgbàgbà lẹ̀ Yorùbá mọ̀ mo fẹ́ kẹ́yìn kẹ́ bá mi kẹ́ bá mi di ọ̀rọ̀ yìí mú ẹ bá mi ṣí ẹ̀kọ́ kan wọn lára pé tẹ́ni tó ń parọ́ fún ó bá mọ́ mi lè má kọrin nínú ṣó mi ẹni tó ń parọ́ mọ̀ lọ́ọ̀kan ẹ pohun tó ń tán lọ́dún eégún ọmọ aláàgbà àfọwọ́ra àkàrà láti ìsì ìjẹ̀kọ kódà kẹ́ ló twenty years lórí ẹ̀ lórí ipò ẹ sì máa bọ́lẹ̀ tẹ́ bá wá bọ́lẹ̀ wọ́n á ṣe tẹ́ńkíá fún yín wọ́n á ṣe sàǹdóró fún yín many of you ẹ padà sáko tí ìjọba yìí bá ṣe mistake bọ́ sọ́wọ́ fúlàní padà wò ẹ kí ìyá yo many of you lè máa sáko lé torí ẹ̀ nílé meet up pẹ̀lú condition tó máa fún yín á dàbí ẹni wípé ẹ bá má wá sáyé ni tinubu coming back tinubu is not coming back after after four years kínní kan six years kò lè ṣeé ṣe mọ́ kí ló kàn wá pẹ̀lú yẹn ṣé Sunday Igboho ló ń sáìn ẹ̀ o ní minister of um, kọ́ máa sáìn iye tẹ́nà tí um, president máa lò àwọn àwọn àwọn aláràkà tinubu náà is not coming back ẹ jẹ́ máa bára yín pò ó if he is coming back ìjọba wa yanjú ẹ̀ four years ni problem ti yín nìyẹn six years ni wàhálà ti yín nìyẹn Tinubu máa yá owó o ah kò ní yáwó kẹ̀ ó máa yá pẹ̀mbẹ̀ owó ṣèbí wà tó ń campaign every small thing kíníkan kíníkan ó ti wá fún yín lówó <laughs> ẹ̀dá ṣé Tinubu is smart man wọ́n bù mí <laughs> Tinubu ọ̀gbá. Oh, kí ni mo pe Tinubu fún yín ọ̀gbá gbàgbọ́ ọ̀gbáǹgbá tìrì gbáǹgbá Tinubu ló ń jẹ bẹ́ẹ̀ gbogbo tó fún yín yẹn he is a business man you don't expect him láti má regain nínú business tó ṣe fún kíní kan five hundred million kíní kan two hundred million kíní kan kíní kan million wọn kíní kan billion wọn ń gbé fún yín ẹ ẹ ti jẹ sàárì ẹ kó ń gbẹ o jàgàbá ń kẹrí <laughs> ẹ ti ṣe kíni ẹ ti jẹ sàárì ẹkú òǹgbẹ jàgàbá kẹrì ẹ máa yanjú ẹ èèyàn mi bá a tẹ tán pọ̀pù lórí ṣó ìkẹ́ wa ṣí ẹ̀ káfi ijó la fi bẹ̀rẹ̀ káfi ijó yanjú ẹ̀ ẹja mújó ah, ẹja mújó bàbá oníjó ya àfọ àmì dà àfọ àmì dà. balẹ̀ ọlọ́mọdé no go touch ground láti ṣe Elédùmarè yorùbá wuyì lórúkọ mi yorùbá wuyì lèmi ń jẹ́ if you are seeing this page for the first time ṣe enjoy ìṣó yà bẹ́ẹ̀ enjoy ẹ̀ ṣe gbádùn ẹ̀ tẹ bá gbádùn ẹ̀ kọ sí comment section kí lẹ rí sí kí lẹ rí sí pé tí wàá sí pé Tinubu tàbí Sunday Igboho ń ṣiṣẹ́ fún tí Tinubu ṣe lè arrest ẹ̀ tọ́sámì pé Tinubu Sunday Igboho ń ṣiṣẹ́ fún wọn láìkì divide and conquer. Divine àwọn kan wọ́n láìkí ẹkú so does that mean pé ooo kí Tinubu sọ pé àsọ ẹ eh, torí pé wọ́n sọ bẹ́ẹ̀ Sunday Igboho òṣìṣẹ́ fún òkú wà fi lọ mú ṣe ọ̀nà àdé winers imagine sí wáìnì o wọ́n náà sí wáìnì ẹ bọ́yẹ wáìnì bọ́yẹ ti ọwọ́ bọ́ pọ́n làwọn ọmọ Yorùbá tó wáìnì wa bèbí ti ṣẹ́ ju bèbí ti ṣẹ́ ju eyes don open ẹ ọ̀nà ọ̀nà fìlà baby don ṣẹ́jú eyes don open tẹ bá ní Tinubu lọ́wọ́ Sunday Igboho ṣẹ́ problem ti yín nìyẹn tẹ bá ní Tinubu kọ́ wàhálà ti yín nìyẹn ẹ fẹ́ dàwọn àtàwọn Biafra papọ̀ ẹ Biafra ẹ ẹ sọmọ sàmọ kí ló pè ní sàmọ apá àbí sàmọ ọ̀nà àpọ̀n ló pè <laughs> why no ask yourself all of a sudden why are they now agitating for Nnamdi Kanu no wọ́n béèrè ni all of a sudden nísìn gbogbo wọn bọ̀ta ẹ̀ dẹ̀ ṣòrí nísìn Nnamdi Kanu even kí lórúkọ lórí olórí bí orí kí lórúkọ yẹn ah kí lórúkọ eléyìí tó wà ní lọ́jà dẹ́ta àsùnwánà àbí kí ló máa ń pera ẹ̀ olórí wọn bẹ̀ wọ́n ìtọ́nà sọ̀rọ̀ pé ẹ Tinubu ṣèkì ní Nnamdi Kanu ṣèbú òun sọ nígbà pé wọ́n á gbogbo ọ̀nà tó máa fi pé wọ́n mú Nnamdi Kanu bàtọ́ mú Nnamdi Kanu ó bọ̀ta náà why are they now talking about Nnamdi Kanu why all of a sudden sí gbogbo wọn wọn sọ nípa Nnamdi Kanu eh, Nnamdi Kanu kọ́ bẹ́ẹ̀ kíní kan Nnamdi Kanu wà lẹ́wọ̀n wọ́n ti mú Simon Ekpa sí ìlú Simon Ekpa sí kíní Sunday eh, Igboho who is he working for why is he working freely ẹ bọ́ yẹn tọ́ bọ̀ ní ọpọlọ wa ẹ̀rọ̀dẹ̀ wáìnà ṣàbí ẹ̀rọ̀dẹ̀ wáìnà ṣàbí ẹ̀rọ̀dẹ̀ wáìnà ṣàbí ẹ̀yin bàbá wa ẹ bọ́ yẹn wáìnà ọpọlọ yín bọ́ yẹn wáìnà yín sí Sunday Igboho ń sọ máa padà wáìnà àwọn kan sí yín ọlọ́run abipu yìí wọ́n gùrù nínú wáìnì burúkú burúkú wọ́n máa padà wáìnì àwọn kan sí i tó bá dẹ̀ mú yín sọ́wọ́ tó bá mú yín sọ́wọ́ tó bá mú yín sọ́wọ́ ẹ̀ ní láìkí ẹ̀ if you have seen this page for the first time àwa láìkí self appraise o lórí péjì a máa ń ṣakọ gan o tó o bá ti gbọ́ kó lọ gbọ́ màá ṣàdúrò ọ̀rọ̀ yìí thirty minute ọ̀rọ̀ kí n má praise ara mi aláǹgbá tó bọ́ látorí ìrókò ó ní As I salute myself fẹ́ni kankan ò bá yín mi èmi gan lára mo yín ra mi àbẹ̀ní èmi gan lára mà yín ra mi I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ọmọ jọmọ lọ ìyá olóyè tí ò pé méjì Abẹni ọmọ ò ṣe é pààrọ̀. Ẹni tó máa pààrọ̀ tiwa, á déwájú federal government. Tí wọ́n bá sign ẹ̀, ó máa déwájú Elédùmarè. That is to say, èèyàn ò kí ń rí Elédùmarè lójú lásán o. Ìyẹn ló dífá fún pé á kú bí ninety nine times ninety nine times yes. Tó bá wá padà wá tó wá di mẹ̀kúsẹ́là, ó lè wá bẹ̀rẹ̀ níbi tó hang ẹ̀ sí o. Ṣé mọ iye ìran ẹ tó ti máa lọ? Ẹ̀ o èmi ò ní rí jù báyìí lọ lórí ètò yìí o mo nífẹ̀ẹ́ yín o ṣẹ́yìn náà nífẹ̀ẹ́ mi alpha àwọn akẹ́ṣẹ́ ń kiri ẹ ìrèkiri ẹ ìrèkiri ẹ ìrèkiri ẹ ìrèkiri ẹ wáyé tí Tinubu ò lè mú Sunday Igboho ta ló ń ṣiṣẹ́ fún. ta ni Gàǹdú ẹ kí lórúkọ ẹ Gàǹdú jàbí kí lórúkọ ìyí tó dá kíní kalẹ̀ tó dá produce kalẹ̀ tó dá make kalẹ̀ kí ló tí wọ́n mú òtán fi sílẹ̀ àbádìtẹ̀ lọ ń kọ́ àwọn ọmọ yìí mẹ́lẹ̀ náà ti dáràn oríṣiríṣi àwọn ọmọ yìí tán pààyàn gan kílẹ̀ sọ ẹni mistake ni ẹ ti foríjì wọn repentant boko repentant boko táni tí Sunday Igboho pa gbogbo rally tó ṣe ẹ sọ fún wa ta ló pa ń bẹ̀ ta lẹni tó pa ẹ sọ fún wa ẹ̀yin alára kà burúkú yìí àwa ní òtútù òtútù òtútù ń dó wa mọ́lẹ̀ tútù ń ṣe sàǹdòrò fọ gbogbo gbogbo mu e wa ló ń so omi ṣùrù ṣùrù ṣùrù ṣùrù ṣùrù ẹ̀rù bẹ́ẹ̀ kò ń wa ká wá sílùú wa àbá yín ṣe mọ́ àmọ́ yín rí yorùbá nation la fẹ́ yorùbá nation la fẹ́ àmọ́ ẹ̀ ń ṣe èrè ni ẹ̀ ń ṣe èrè ni ọkàn yín ọ̀nà báyìí náà gò touch ground sẹ́ẹ̀ lórí ìkànnì yorùbá wuyì ọkàn yín ò ní balẹ̀ tí yá ta tó bá gbọ́dọ̀ rẹ́ẹ̀dì sá ni ayé yín máa yẹ̀ mọ́ mi lọ́wọ́ ni lórí Sunday Igboho yìí ẹ̀yọ̀kan yìí ẹ̀yọ̀kan yìí ọmọ ẹ̀kọ́ bíi one billion yìí eléyìí àdìsá ẹ̀yọkan yìí bí tá a dé yìí sí ojú ti dá o kò sí ya ìyá o sí bàbá o sí kò sí ìyá kò sí bàbá mọ́ níbi táwa yìí aláì aláwọ̀ aláì mo fẹ́ tatọ́ pẹ̀lú yìí ni kò sí ìyá mọ́ kò sí bàbá mọ́ ẹni tí ẹni tì tí ayé yín báyìí ó máa ó máa ó máa mash potato mash potato báyìí láyé yín ṣe máa tẹ̀ iye olórí ibú àṣòṣì máa mọ̀ yìí a ní kàdá dúró ẹ̀yin tí ó sì bí ẹran tó ṣẹ́ níwò tó dáná kájọ́ sí papọ̀ ni are we the same tó dáná kájọ́ sí papọ̀ must must we be the same thing is it a must Nigeria is a fraud Nigeria is not is not Nigeria is um, business um, British company mike ìfòyìnbó pera mi lólè Nigeria is British investments. Nigeria is not a country. It's a company. British company. Ẹ fi wálẹ̀ o. Kẹ́ máa gba èpè. Ẹ ti lè pè alátarò lórí. Kẹ́ máa lẹ̀ yín ní èpè alátarò. A máa fọwọ́ gbá ìyàmọ̀ pọ̀ máa jù yín lépè láti ìyàmọ̀ pọ̀. Abẹ́rẹ́ yẹn ń ṣe èrè. Ẹ kọ́ sí kọ́ lórí péjì mi. Ẹ má yẹ kí n bínú. Ẹ dúró láyè yín. Ẹ dúró. Sọ́sọ́sọ́ lè gbọ́ ẹ̀kan yìí. Ẹ ti rí i àdìsá ọmọláàdì fún òòṣà bàbò ọ̀yà àfẹ́yìn sí wọn àdìsá ọ̀yà àfẹ́yìn sí wọn lẹ́ni sí wọn ṣakọ sí wọn ọ̀yà gara sí wọn ọmọláàdì kún gara sí wọn ṣakọ sí wọn àwọn yẹn ẹ̀ máa ọkàn yóò ní balẹ̀ ọlọ́run tó bá gara níwájú àdìsá ìgara tọ́kì nìyí tó gbóná bá gbá yín mu kí ni mo sọ fún yín òróró gbóná tó bá gbá yín mu ẹ máa ṣìrìnrìn ẹbí ẹ kó mo wẹ́nu sọ fún yín ni ẹ máa ṣìrìnrìn ẹ máa ṣìrìnrìn tó gbogbo wọn bá gbà yín mu ẹ kọ́ ṣì dá <laughs> see you my next show i love you bye bye.